أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسقف ولو وبالا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá kó mọ bá nábì ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ lọ́wọ́ kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn ọlọ́mọta fàánà yíwa kò láyàtàl kìyàmà àtúkìrà wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fi dáwà lójú pé man yuridillahu bihi khayran yufaqqihu fid-din ẹni tó lọ́wọ́ fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ́yé ẹ̀sìn ọlọ́ọba à ń bẹ̀ sànú ọmọta fún alágbọ́yé ẹ̀sìn rẹ lọ́ba mọ́yá mi ní islam ẹ bá ti kájúwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́ ọba ni àrọ́gbádá gbogbo agbára láti lò lórí gbogbo àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ gbogbo ọgbọ́n láti dá gbogbo ẹ̀ náà pàbó ló ń já sí kò wá sí ọ̀nà míì fún wa ju pé ká padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹ jẹ́ á padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba nípa ìtọrọ àforíjì òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láwọn ọ̀lọ́sọ́bí kálíbà wà nínú àwọn tọ́lọ́ yọ kó nú ewu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìròyìn fún wa nípa àdúà nínú àdíṣì tí màmá wa sayida Aisha radiyallahu anha gbà wa kí a níbi àdúà ó yanfa bima nazala ma lam yanzil ibadallah alaikum bi du'a pé inna du'a e n si amfani fun tori sere ati nke osi sere ibadanla a iyerola oba arikomikidowa adu adowoi o di sere na gbogbo onani si ko si nibikan ti o kan bale alevi ati ama omin jo ewuwa a mena ominu haufu naa le rowa balesi ama polo oba alevi ati ama otu ma nla wa ko miye gbogbo nkalo nwa o di wà á múná omi nìkan ọkàn ọba lẹ̀ kọ̀ wá sí ọgbọ́n tá a fẹ́ dá ẹjùkọ́ padà sọ́dọ̀ ọlọ́ọ̀ba ká fún kókó ọ̀pọ̀lọpọ̀ la hawla wala quwwata illa billah ọ̀sẹ̀lẹ̀ pé annabi muhammad sallallahu alaihi wasallam wọ́n ń ròyìn wọ́n ń sọ̀rọ̀ fún alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam pé kọ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ la hawla wala quwwata illa billahi kò sí ọgbọ́n kan kò sí agbára kan àfi Ọlọ́run Ọba subhanahu wa ó ní ànábì sallallahu alaihi wasallam sọ fún arákùnrin pé ala adulluka ala kalmati min tati garshi min kanzul janna tí ń tó ojúwe fún ẹ lórí gbólóhùn kan tó wà lábẹ́ lára ṣe ọlọ́wọ́ ọba lẹ́yìn náà min kanzul janna ó jẹ́ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ àjẹ́nà taqul la hawla wala quwwata illa billah sọ pé kò sí agbára kan kò sí títóbi kan kò sọ́gbà kan wàlá kú wà kò sí agbára kan tí mo fẹ́ lò illa billah àtọ́lọ́ ọba ni mo gbọ́dọ̀ aláàmì ìlọrin ọlọ́run nìkan ló ní gbogbo ẹ̀ fa yaqulu Allahu subhanahu wa ta'ala ẹrú tó bá sọ bẹ́ẹ̀ ọlọ́run bá sọ báyìí pé aslama abdi wastaslam Allahu akbar aslama abdi wastaslam ẹrú mi ó sọ pé ó ti juwọ́ ju sílẹ̀ fẹ́mi ọlọ́ba wọ́n sàtìlám ó ti sèwì mo ti là á ọlọ́ọba subhanahu wa ta'ala jáwọ́ àánú àwọn tí ọlọ́ ọlọ́ba ìmáàmù hakim lọ́gbàdì ti wá wọ̀kálá sọ́hìn yàdí sọ́hìn fẹ́lẹ̀ ní wọ́n fákà ó ọlọ́run jáwà náà wà náà wọ́n tí wọ́n lá ọlọ́run ọba ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah ẹgbẹ́ yàbí ní Islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nínú hadith mi ta tún gbà lọ́dọ̀ sí ní àbí Ayyub al-Ansari ليلة أسرى به مر, به مر على إبراهيم عليه الصلاة والسلام فقال يا محمد نبعت أنا بإسلام دمين يعجو إسراء ومهراج يعجون لا ننتنك ونروي تلك وسليلو تلك أبو فتو نبعت يا نبي دي سمع كجيلون أقبل بابا وعبا نبي الله إبراهيم عليه الصلاة والسلام نبعت مؤخرة وانتا فلن بيقول لي يا محمد واني هو محمد مفيد فولوري كان مر أمتك أن يكفروا من جراث الجنة sọ fáwọn àdìkúnmà rẹ̀ kó bí àwọn nǹkan tó pọ̀ sínú àgbà aljanna kó láwọn agi kó ń kó láwọn agi sínú aljanna kálọ wọ́n máa bí ráṣùl janna ṣílọ́n sáńpé tó kí wá ní àwọn agi tó lọ kálá la hawla wala quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ kó máa sọ pé la hawla wala quwwata illa billah eléyìí wà ní pé imam ibn hibban ló gbàdé sí wá nínú sọ̀híhù rẹ̀ bóyá nínú islam gbogbo àwọn gbólóhùn wáyé gbólóhùn tí ó là wá nínú ewu tí a wà ń bẹ̀ mùsùlùmí dáadáa kò sí pé à ń lọ lé so nǹkan mára à ń di nǹkan mára à ń di nǹkan à ń di nǹkan à ń so nǹkan à ń so nǹkan wa kò sí yẹn ní ọ̀rọ̀ islam mùsùlùmí dáadáa àti bọ́lọ̀ ń sàdé wípé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́wọ́ bá ò ìrẹ́ nìkan láwọ́ máa jọ́sìn fún ìyá ni owó nìkan láà máa tẹ́wọ́ àdúrà sí ọlọ́wọ́ bá ò owó nìkan náà láà máa wádà lọ́wọ́ rẹ̀ ìrànlọ́wọ́ ọdọ́ gbogbo sẹ́ni tó lè ṣe àfọlọ́wọ́ba àìwá lọ́dọ̀ bí àfọlọ́wọ́ba subhanahu wa ta'ala láàfin rọ̀ ọmọ ìyá mi ní Islam wọn lọ lé babaláwo àbá wọn lọ wọn lọ lé àwọn ológun ustaz wa kan ròyìn ọ̀rọ̀ fún wa àmì sì ń já ó láwọn tí wọ́n ń ṣe àwọn oògùn tí wọ́n ń gbókùté láàyè tí wọ́n ń gbólógbò láàyè wọ́n ní kànú gan la ilaha illallah ó ròyìn fún wa pé nínú ṣe tí wọ́n ni pé mùsù tún wá bẹ́ẹ̀ gún wọ́n kó mùsù lè díẹ̀ wọ́n ti kọ́ fi bí pa tíbi ó ti pa mùsù yẹn la ilaha illallah tí fi wíìkì ó wá ń jù sódó báyìí the first place wọ́n kọ̀ọ̀kọ̀ target náà lágbárí rẹ̀ olóòrùn náà wo fídíò kan wọ́n ti wọ́n ti gbé odó sí agbárí rẹ̀ báyìí olórí ẹ̀ka fọ́ ní ọpọlọ mùsùlùmí jáde níbẹ̀ báyìí olóòrùn nílá hawlawala quwwata illa billah ọmọ ayá nínú islam ìfinipa mùsùlùmí ló mú obìnrin kan wọn náà anabi muhammad sallallahu alayhi wa sallam wọn kò fún lómi kò dẹ̀ gbá láyé láti wá lọ wá oúnjẹ láti lọ lè wọ́n mi fúnra rẹ̀ mùsùlùmí wọn fi kú mùsùlùmí kú fúnra rẹ̀ ní ẹran lọ́lọ́run fi torí ẹ̀ mú obìnrin yẹn wọná à ń tó ń bèlè ìwọ fẹ́ pé lẹ́yìn ìgbà tó o fún mùsùlùmí oúnjẹ náà tó ti wá wíìkì o tún wá gbé ọmọ odó o ti fọ́ ní la ilaha illallah múra kí ló ń ṣe wá sílé ayé náà là ń wá báyìí wa kayfa takhafu al-faqra wallahu razikun وقد رزق الأسيار وحوت في البار سوسنا نلي يقع كريباو أسيطبه ما بلو باركو ما بقلو اللي يسكون بسيائره والله الله اللي يسكون بسيائره ما تدوى سنبي قوة النبي محمد صلى الله عليه وسلم وفي وفي جوالو دي بي بي ان بان تورو اوان كان ميجي لوري نو تا ما تنما فوان بوغبا tí ma ń tọrọ nǹkan méjì lórí irun pẹ̀lú ògùn ọlọ́run ọba subhanahu wa ta'ala orí ayat alkiyama ọlọ́run papapọ̀ fún àwọn nǹkan méjì náà ní kọ́ mọ́lọ́gbé aláwọ̀ ẹ̀kísírìlì ọlọ́run fún ẹsẹ̀ méjì mi torí ẹsẹ̀ tá à ń tẹ̀ gan ló fa gbogbo wàhálà wọ̀nyí aláwọ̀ ẹ̀kísírìlì ọlọ́run fún ẹsẹ̀ méjì mi wọ̀rọ̀hámní ọlọ́run ṣàánú mi wàádí ní ọlọ́run fi ní ọlọ́run dáàbòbò mi fún mi lálàáfíà máa dáàbòbò mi ìwọ̀rùsùkú ní ọlọ́run sí áàzìkí fún mi tó bá láàzìkí kò mí ní owó nìkan áàzìkí owó àlàáfíà ọmọ alálùbáríkà gbogbo áàzìkí ni ìwọ̀rùsùkú ní ọlọ́run tún mi ṣe ọlọ́run tún mi ṣe ìwọ̀rùfáà ní ọlọ́run gbòdìgà láàrin sùjúùdì wá sí sùjúùdì báyìí tó jókòó kó tó tún sùjúùdì ọlẹ́ẹ̀kejì aláwọ̀ àǹfààní tó wà ń bẹ̀ ni pé ó mọ̀ farabalẹ̀ kírun ẹ̀ ó di ọdún máa ثم فرك لا قوتوس سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى اخرج لما كده بتاع افر بالك اتجكو اجكو قوات الله الله بعلا وما يكفر لي وارحمني وعديني وعافيني وارزقني واجبرني وارفعني اول دوسي واسفر بالك كوزو سجول لك لا يفر بالك كيلو تقول طمعنينا فيها يفر بالك كيلو وانا يروني ó tún wá lo àǹfààní yẹn ànábì sàlám ó tún wá fún àǹfààní láti kọ́ ẹ ní orí ayẹ́tàlì kíámà nígbà islam ẹ bẹ́ẹ̀ bá wọn lọ rí àwọn ọba tó ń gún kọ̀kọ́ mọ́ ọ̀kan àwọn sáàzù wa tí wọ́n ń sọ program rọ̀ lẹ́kọ̀ọ́ báyìí nìyẹn ní dárò naim ọlọ́run kọ́ bá a san ọlẹ́sàn rẹ̀ ó ní ọyẹ kíjì bá fi òfin gbogbo àwọn tó máa gún àwọn ọmọ ilé kéwú tó máa rán wọn ní lákọ̀ọ́kọ́ tó máa rán wọn ní olóńgbò káàkiri tó máa sọ̀rọ̀ ó ní kó wọn ó ní wọ́n máa graduate ó ní orílẹ̀ nǹkan kan ó bẹ̀rẹ̀ nígbà wọ́n wáyá wọ́n bọ́ sórí eh, olóńgbò nígbà wọ́n wáyá wọ́n bá bọ́ sórí èèyàn àbí àmàrí ni àmàrí ni kò á sọ́nà tá a fi gbàlà jẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ká máa fi ọ̀pọ̀lọpọ̀ la hawla wala quwwata illa billah tàbá sí bẹ́ẹ̀ a mọ̀ pé ọlọ́run ọba mi subhanahu wa ta'ala ọba alágbára ni ọba ọlọ́gbọ́n jùlọ ni èyí lọ́fà tí a fáwà Abdurrazak al-Badari ó ní fadlu qawli la ilaha illallah kọ́kọ́ la hawla wala quwwata illa billah aláti ń bẹ fún gbọ́nà la hawla tilka kalmatun azima ó ní gbá kalmata tó tóbi ní zaatul ma'ani jalila tó kọ́wọ́ tó gafinu wọ̀dìlà aládìlà àmìkọ̀ tó ẹ́ pé àwọn ìtọ́kasí tó jílẹ̀ wà mẹ́ kò lè sọ́rọ̀ wí ọ̀nlọ ọmọ ní máa tẹ́lá haula wàlá quwwata illa billah wàláhì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò máa dáàbòbò wa lọ́fà tí annabi muhammad sallallahu alaihi wasallam ó lọ wọ́n jáde kó wa wọ́n tó wá ní bismillahi tawakkaltu ala Allah kí ló wí la hawla wala quwwata illa billah bóòwò jù bẹ́ẹ̀ lọ ó túwẹ̀ bismillahi tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah pẹ̀lú ògùn ọlọ́run ọba tó fi lọ tó fi dé ìsọ ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ lọ mo pé islam ẹ̀sìn ọlọ́run ni annabi muhammad sallallahu alaihi wasallam tó lọ fi yẹ̀sìnmá bàbá ẹ̀ láàánú wa lójú púpọ̀ jù kọ̀ọ̀dúwà pé ọmọ àtàdúwà 1111 múlátìrí simple sin ni simple sin ni bismillahi lórúkọ ọlọ́ọ̀bà tawakkaltu ala Allahi ọgbọ̀n la hawla wala quwwata illa billah fúlájì wọlé padà ó tún sàdúwà náà ni nígbàtọ́ lọ́rọ̀ yẹ máa tẹnumọ́ ọ̀pọ̀lọpọ̀ láàáwọ̀láwọ̀lá quwwata illa billah fúlájúwọ́ kó wọlé padà bismillah waladna bismillah kharajna bí wà ala Allahi tawakkalna ó ní wà bismillah waladna adarí dé lórúkọ ọlọ́ọ̀bà bismillah kharajna lọ́gbọ̀n jáde wà ala Allahi ọlọ́wọ̀n ọba tá a gbọ́kàlẹ̀ jáde náà la gbọ́kàlẹ̀ la pàrà nínú ilé wa ọlọ́mọdé àgbègbè ọdún ilé náà kọ̀ọ̀kan wa kama rántí gbogbo gbà gbólóhùn ta bọ́lọ̀hùn sàdéhùn ipé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́wọ́ báwò ìrẹ́ nìkan láwọ́ máa pè ọlọ́wọ́ báwò ọdún ẹnìkan láti máa fi wá ìrànlọ́wọ́ eléyìí gbogbo gbà á máa rántí pípọ́ ògùn ọlọ́wọ́ bá mi subhanahu wa ta'ala òun náà agbára rẹ̀ kò sí ẹnì kẹta fi lè wé kò dẹ̀ sí pé ilẹ̀ ń segin nígbà lọ́ni innama amru idha arada shay'an an yaqula lahu kun fayakun àṣẹ ọlọ́wọ́ bá lórí nǹkan kókó máa dáa òun náà ni pé kọ́mọ̀ pé kun káfàtí nùn náà ni fayakun nípa gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa káàdì gbogbo wàhálà tí ṣẹlẹ̀ káàkiri àgbáyé nípa àwọn àrùn burúkú tó tún ṣẹ́yọ ọlọ́run ọba kò sẹ́lómi tàbí pé àfihàn nìkan ṣoṣo subhanahu wa ta'ala láàfin tẹnumọ́ pé la hawla wala quwwata illa billah bóyá bí islam eléyìí náà náà ni n tí yóò máa jẹ́ agbára wa mùsùlùmí صلى الله عليه وسلم إليه الشيخ الإسلام رحمه الله يعني محمد آه، أحمد ابن تيمية رحمه الله أني قول لا حول ولا قوة إلا بلا يوجب الإناء إمام إمام قالوا إمام أبو فيا الله سبحانه وتعالى يمانا ينوى ولآبى نفسها سنى النبي صلى الله عليه وسلم إذا قال معظم lọ́fà tàbí bèbè súnà fún wa ní tí a bá ń gbọ́ tí olùkèrú ń pè hùn kálìbà àmà sí kálìbà lọ́pọ̀lọpọ̀ tí a bá gbọ́ tí olùkèrú ń pè wọ́n ní hayya ala sọ́lá ẹwà kírùn kààlà mujib la hawla wala quwwata illa billah máa sọ pé ẹni tí wọ́n dáwọn pé la hawla lẹ́yìn náà tọ́lọ̀ bá sọ̀rọ̀ fún wa ìwọ ọba olówó ìwọ ọba ọlọ́mọ ìwọ ọba lásìkí tó bá rí ọ̀rọ̀ rẹ tó bá jẹ́ lójú tó máa wí náà mẹ́kìnni la hawla wala quwwata illa billah èyí lọ́fà tí arákùnrin fi sọ fún máa yá rẹ̀ nígbàtí tí gan rẹ̀ jọ lójú ní ah, ah, sọ́tò káàf kí ló ṣe é ńgbà tó wọnú ọgbó kọ̀rẹ̀ ma tẹ máa kò ní àpọ̀lọ̀ sí fẹ́lẹ́fẹ́lẹ́ yìí la hawla illa billah sí agbára kan fi ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà jáàmì ẹni ọba wà ń àwọn tó ń jẹ́rìí gbogbo ọlọ́ọba subhanahu wa ta'ala mọ́ta àfiwá sí kòńgẹ́ yọ́nù rẹ̀ àti dáadáa ọlọ́ọba o náà ni àdúrà tí anábì kọ́ sí na Mu'adh bin Jabal di hubbihi la anábì sẹ́lẹ̀m ó nífẹ̀ẹ́ sí na Mu'awiya bin Jabal Mu'awiya bin Jabal ó ní fún wa nínú ìpé kala rasulullah sallallahu alayhi wa sallam òjúdọ̀ wá pé ya Mu'adh ìwọ Mu'adh àfọ̀ Mu'adh bin Jabal ni يا معاذ إيوا معاذ والله إني لا أحبك لا إله إلا الله المتعد يسلم عليه الله أنا يقول يا معاذ إيوا معاذ والله إني لا أحبك أنا يقول عمدي نورك أنا أني ومعاذ والله أقول عمدهم إني لا لا من البراخني والله دجدج منفيري إني لا أحبك والله منفيري ولا تنسى أن تقول دبر كل صلاة تبقى تواكنك نبقى بياتي ما سبلو هي اللهم أعني على ذكرك اللهم من لولاك ما سنتره وشكرك اللهم بعنا من لولاك ما سيتقفنا وحسن عبادتك أتي بلون كي ما جفف بك الدعج له وهذه كلمة استعانة كما هو الشان في قول لا حول ولا قوة إلا بالله قلوا هنا أسدد قولوا طبعا بيقولوا لا حول ولا قوة إلا بالله كيف في وعينا لو الله با سبحانه وتعالى إلينا في وعيكي كان يكتب بوبا عن بلو با سبحانه وتعالى láti ṣe olùrànwọ́ fún wa láti máa ràn wá lọ́wọ́ lórí gbogbo ìjábáfẹ́ ṣe ìbára láti ṣe gan pẹ́yà nínú Islam káwá gbìyànjú kárí pé gbogbo àwọn ìrégbè tá a súnmọ́ léwu ajá kúrò gbogbo àwọn tá a súnmọ́ ara àwọn ajá kúrò wọ́n máa tẹnu máa fún wa pé Annabi Muhammad sallallahu alayhi wa sallam ó pàdé arákùnrin kan tó fún ó tó ìgúpamọ́wọ́ àbí ọba ní kílẹ̀ oní wáhánu ni yá Rasulullah ilẹ̀ ilẹ̀ jù lọ àwọn èèyàn burúkú wà láàrín فإنه لا يزيدك إلا وهنا kò ní sí àlékún kan mígun àlékún wàhálà ní ọmọ ọkọ̀bọ̀ ẹ̀rí wàhálà fi pọ̀ àwọn kẹtí kẹta òyìn ń pè wà ìmìtà wà ánà àlẹ́ìk wà á sọ fún ọ tó wá fi kú tíkì ní ìbáwà lára má àfìláta àbàdà ọ ní jírí àyíṣọ wáyé láíláí báyìí ni Yorùbá sọ̀rọ̀ dákun já wà nú àwọn tó sì tẹ́bà padà sílé ọlọ́ba já sinmi láyé yìí náà kálíbà wà nú àwọn tí wọ́n sórí àtàlùkẹ́yàmà odòwò ẹ̀dùkọ̀kọ̀ àwọn tó à ń ta fún wa yìí kárí pé àfojúdi wọn àmú wọn lò pé pé kọ́sẹ̀ máa kájàká sókè kọ́sẹ̀ máa mi ó pé ìwọ ọmọ aláàbìtẹ́lọ́ ń dábì máa fi bẹ́lọ́ ara ọ̀ ọlọ́wọ́ fẹ́ kọ̀ọ̀kan o kódà nínú àwọn ọ̀rọ̀ yẹn ní sétírò ni kò bo òwò rẹ kó tijú ọlọ́ọ̀bà rẹ ó di yé kó dúró wọnú òru àdúrà ìsìlámù kọ́ ni o ọlọ́wọ́ bá ń bẹ̀ jẹ́ àsorí láyà tàbíyàmà ọlá kùránù karim à ń bẹ̀ wá ń tuntun ọlọ́wọ́ bá wọn máa yára tí wọ́n ń ṣèrànlọ́wọ́ lórí prógrámù wa kó má jìkọ́rẹ́ àwọn malam mustapha abdulhakeem fún three thousand naira malam abdulwahab tawfiq fún two thousand naira ọlọ́wọ́ sọ̀rọ̀ lẹ́sàn-án rí nípa táwọn ọmọ òrukàn alájà wa alira táyé suleiman fún 5,000 naira jamila lukman tijani na fún 5,000 naira fún tó bá ní kuma fi ránjẹ́ sí 08023583078 nípa ti programu ti àgbọ́yé islam <clears throat> account number wa náà ni jaiz bank account name account bank wa nù jaiz bank umar bin ataba islamiyya al account number wa number account yẹn zero márùn six nine eight two one ọlọ́wọ́ sọ alẹ́ sàn rí ètò bá fi yé wa tọ́lọ́wọ́ ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba jí kó sí aláǹfààní ọlọ́ọ̀ba ọlọ́ọ̀kùnrin àbí wọ́n ní bèrè lóbìnrin tó fi yé wa dáhùn insha السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته oníbèrè ni ẹ̀dákun òun gbọ́ wà sí ní ẹnu àfáà kan pé tó bá ti di ìjọ jímà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wúdúbà kò sí káràkátà kankan mọ́ àyàfi káràkátà ẹyọ ṣoṣo ẹni tí ò ní àlùàlá ó lè ra pure water kó fi ṣe àlùàlá òun wá lọ sí mẹ́sílájí ebi ń pa òun nígbà tó wọ́n fi dé ìmáàmù kan ti wà lórí múmbà yìí òun kan tó ń bá ní kóhun ṣe súnra òkìkí ń tan ọlọ́nìkan ló mọ bí ó ṣẹlẹ̀ o ti rà tó ń lọ oúnjẹ nù òun wá rántí wá àáfàá yẹn ni ìdájọ́ àní kò ya kó jẹ́ kí àsìkò máa lọ kótó lọ máa fi jọjúmọ́ ọjọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ fi wá pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pín ọjọ́ jímọ̀ sí ọ̀nà márùn àwọn bẹ àwọn tó kọ́ dé lákọ̀ọ́kọ́ wọ́n gba tó dúró fi sàárà àwọn tó débẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n gba tó dúró ẹni tí wọ́n dé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta wọ́n tó fi àgbò tó níwò dáadáa sí sàárà ẹni tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹrin ẹni tó fi ẹdìyẹ sí sàárà tó sí sàárà lẹ́yìn ìgbà tí màmá ti wọlé báyìí gbogbo kò sí bọ́nọ́ọ̀sì yẹn fún ma ó ní rẹ o àmọ́ bọ́nọ́ọ̀sì wọn fún kò sí fún ma kó ọlọ́run ọba kó sànù wa ìwọ mùsùlùmí tó wá fi táìmù lẹ́gbẹ́ pàṣẹ fi lọ́tàn àdìmọ́ gbogbo nígbà ibi tí wọ́n ń pọ̀ kí ló ń ṣe àwọn tó bá ti ṣẹlẹ̀ báyẹn ó lọ ti di làlórí ni àmọ́ kan tó di lọ́wọ́ ó di wa yóò lọ jẹun náà nítorí pé wọ́n bá dá wàhálà lẹ̀ fáwọn ará máyàtí tó bá dé máyàtí ní ìsìtì ọ̀jẹ̀ tó bá wó lulẹ̀ kò ní mọ́lẹ́ òníkan ó ní pàrọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ kọ́mọ̀ yìí kásìkò máa lọ kátó máa dé jùmọ̀ wallahu ta'ala alam. ìbéèrè tó tẹ̀lé nípa ọjọ́ jimá náà ni wọ́n ní tí èèyàn bá wà ní mọ́tíláṣí jimá bóyá tẹ́ni tó wà lẹ́gbẹ̀rẹ̀ bá ń sọ̀rọ̀ sí sọ fún pé dákẹ́ mọ́tọ̀rọ̀ máa gan kò dá fóun náà hmm. ìgbà wo gan ni ìdájọ́ yẹn bẹ̀rẹ̀ ṣé nígbà tí ìmọ̀ bá ti gorí múmbà ni àbí tó bá ti bẹ̀rẹ̀ pè múmbà gan. ara ọ̀ tí ìmọ̀ bá ti gorí ni ó ní wọ́n ìlà dákàlà lè imam tí imam bá ti wọlé ó di pírí ó túbà wọ́n ń sẹ́làyé fún wa nípa àwọn tí imam fẹ́ sọ náà ní kàfàràbalẹ̀ gbọ́ léyìí tẹ́ pé Abu Hurairah radiyallahu anhu nínú àdìsí imam hakim gbà wá òun náà máa ṣe wẹ́ pé àlẹ́bí sọ báyìí àlẹ́bí sọ báyìí àlẹ́bí sọ báyìí tí wọ́n bá gbọ́ pé ìbámu sílẹ̀kùn báyìí yọ lọ jókòó ó di wa imam hakim ló gba imam sheikh abdulhamid ní àdìsí sọ̀hìn òní ó di wa so tí bí máa bá gorí bí wọ́n ti wọ́n máa ni ó ti na ni ó bẹ̀rẹ̀ a àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀ba àti ọlọ́ọ̀ba gan ni pé tó bá ti kẹrù lójoojúmọ́ ká má ní yóò lẹ́yìn jùmọ̀ àfàṣà áwọ̀ ilà àzùkẹrẹ̀lá wọ́n zárò bẹ́yà ẹtì tí àti wa ọlọ́mọdé àrọ̀ wa ìṣèjìbáyà sí ibi aago mẹ́wàá aago mọ́kànlá kọ́ máa ṣèṣe láti lè kọ́ra àmọ́ kásán tó ká àfàtì àwọn sùúrù àmì náà tó lè wà fìrẹ́ lọ́wọ́ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣàlátì fanabi Muhammad sallallahu alaihi wa sallam salatu talabi kọ́ wa ni o ọlọ́mọsá fọ̀rọ̀ yìí wọ́n lọ́ba subhanaka allahumma bi amdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu